ní ìsinyìí a ti sọ̀rọ̀ nípa bí motherboard ṣe ń ṣiṣẹ́ bó ṣe ń bára wọn sọ̀rọ̀ ní àná èní yìí tọ́pìkì tó ṣe kókó ta fẹ́ mú gbọ́ kò ju um, kí ni báwo ni iná ṣe ń circulate kí ló dé tó fi jẹ́ pé iná ni à ń wò lórí motherboard firstly a ní láti understand bí iná ṣe ń rìn ọ̀rọ̀ motherboard ó dàbí ọ̀rọ̀ èèyàn ni tí a bá wo bí ọlọ́run ṣe dá wa mostly táwọn Yorùbá bá fẹ́ sọ̀rọ̀ gan normally wọ́n á sọ pé mo nífẹ̀ẹ́ láti orí mi dé ìkànnì ẹsẹ̀ mi ó means pé ó bẹ̀rẹ̀ gbogbo creation rẹ̀ ó bẹ̀rẹ̀ láti irun orí tó fi wá dé final part tó jẹ́ ìkànnà ẹsẹ̀ tó ń rí fásì so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ board ṣe rí ó ní ibi tí iná ti bẹ̀rẹ̀ ó dẹ̀ níbi tí iná pin sí but ní kéèsì motherboard láti irun orí tiẹ̀ that is ibi tí iná ti bẹ̀rẹ̀ tí iná yẹn ò bá dé ibi tí wọ́n design fún pé kó parí sí laptop ò ní ṣiṣẹ́ níbo dẹ̀ ni irun orí fún motherboard níbo ni iná ti bẹ̀rẹ̀ fún motherboard ó bẹ̀rẹ̀ láti ẹnu charging port torí tẹ bá kí charger bò iná charger la fẹ́ kó circulate lórí motherboard níbo dẹ̀ ló parí sí ó parí sí ibi tí a máa ń connect um, screen mọ́ a máa ń pè ní LVDS connector low voltage differential sequence ibẹ̀ ni iná parí sí tí problem bá wà tó ń jọmọ́ display tàbá lọ ń check LVDS kò necessarily mean pa máa rí fault wa ní ẹnu um, ẹnu LVDS because a need àti confam pé gbogbo wọn ti ṣiṣẹ́ pé ká tó máa ṣẹ́ẹ̀kì LVDS tí system bá ń ṣiṣẹ́ tàbí tó bá fẹ́ tàn tó bá ní problem pé bóyá ó tàn kò display àbí kò tàn láàárín irun orí ẹ̀ dé ìkànnà ẹsẹ̀ problem ti wà níbì kan that is láàárín ibi tí iná ti wọlé tó jẹ́ charging port tó fi dé eh, kó tó ẹ̀ṣẹ̀ wá dé um, LVDS ìyẹn tó jẹ́ ojú ibi tá a máa ń connect screen mọ́ lórí board gbọ̀ngàn connector screen problem ti wà láàrin yẹn so ọ̀rọ̀ motherboard ó dàbí step by step process ni that's just the conclusion tí step kan ò bá ṣe tán step kan ò ní ṣe kí ni step kan ò ní gbéra so tí a bá wo diagram yìí dáadáa a máa nọ́tìsì bí àwọn arrow yìí ṣe ń bọ̀ ní ibi ìbàyí láti ẹnu charging port ní bíbàyí láti ẹnu charging port ni iná yẹn ti ń bọ̀ yẹn kan sọ láti ẹnu charging port ni iná yẹn ti ń bọ̀ ìyẹn adapter líle tá a bá kí adapter bọ̀ board other source tí iná tó máa ń gbà wọ orí motherboard ojú battery lọ tí kò bá sí sọ́ọ̀sì méjèèjì yìí níbẹ̀ tí ó bá sí sọ́ọ̀sì méjèèjì yìí níbẹ̀ kò possible laptop yẹn ò lè tàn àfi tó bá ń lo other source bí àbí solar so in order not to complicate it tí ó bá sí sọ́ọ̀sì méjì yìí níbẹ̀ motherboard ò lè tàn that is tí ó bá sí adapter níbẹ̀ tí ó dẹ̀ sí battery níbẹ̀ kò lè tàn níbí báyìí mo ń láti sáré drop nǹkan kan mostly tó bá gbé bọ́ọ̀dù wá tàbí tó bá sọ pé bọ́ọ̀dù omi dà sí ó wá um, kò wá ṣiṣẹ́ nǹkan tó máa ń sábà fà in most cases tó bá lómi dà sí board mostly kò kí n sí charger ń bẹ nígbà tó mi dà sí but ikú tó máa ń sábà pa ojú wípé battery wà ń bẹ which means iná wà nù ẹ nígbà tó mi wà nù ẹ òun ló jẹ́ kó ní fault tí battery tó wà nù ẹ ò bá da tí omi bá dà sí board ta bá yan ta dẹ̀ ní sùúrù fún dáadáa kó gbẹ kò sí nǹkan kan tó ní kó má tàn àfi ta bá yọwọ́ sí most battery kó ń bẹ in a nutshell nǹkan tá à ń ṣàlàyé bíbá yóò ju wípé tí ó bá ti sọ́ọ̀sì ń bẹ laptop ò lè ṣiṣẹ́ tí ó bá ti sí sọ́ọ̀sì méjì yìí kò lè ṣiṣẹ́ ṣe wá rí sọ́ọ̀sì méjì yìí for troubleshooting sake pé mostly ta bá ń yẹ bọ́ọ̀dù wò èèmọ̀ ojú pé a fẹ́ tún for troubleshooting sake iná tó ń bọ̀ látòrí adapter yìí òun ló fẹ́ circulate orí gbogbo motherboard that is gbogbo nǹkan tá a ti sọ ní àná tẹ́ bá rántí ní àná tá ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ wípé àwọn motherboards yẹn wọ́n ní generation by generation tó dẹ̀ ní bí wọ́n ṣe ń ṣiṣẹ́ mi ò ní picture generation yẹn bí báyìí mọ́ n kò fẹ́ ṣe example kékeré ń bẹ ok jẹun ṣí ìkan náà àwọn screenshot class à ń sọ̀rọ̀ generation upon generation ìgbà tá a dẹ̀ ń sọ̀rọ̀ àwọn generation yìí a dárúkọ nineteen votes kankan tó wọnú àwọn chipset adárúkọ yìí èyí ram yìí sì yàn àsán pé nineteen wọlé èyí pch àsán pé nineteen wọlé siu àsán pé nineteen wọlé so kí ló wá fà tó wá jẹ́ pé akíchájà nineteen votes bọ́ a dẹ̀ expect pé òkè ṣe bí nineteen la ló fẹ́ circulate lórí gbogbo bọ́ọ̀lù kí ló dé tá a ṣe bá nineteen bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ ló ṣe ń ṣiṣẹ́ 19 dàbí iná tó ń bọ̀ látorí òpó náà ni ìyẹn 19 volt yẹn ó dàbí iná tó ń bọ̀ látorí òpó náà ni so a need nǹkan tó máa bá wa suppress agbára ẹ̀ tẹ́ bá wò ó sìn yìí àwọn chipset yẹn lélẹ́yìn bíbá yìí gbogbo àwọn chipset yìí kò síbi tọkọ 19 sí èyí lè àwọn náà tó máa wọnú ilé 1.5 volt ìyẹn tó jẹ́ processor another 1.0 volt àti iná cpu core fúnra rẹ̀ eléyìí kò fix ní gmch náà one point five volt ń wọlé one point eight volt ń wọlé one point zero oh five ń wọlé three volt ń wọlé and again 1.05 point zero oh ń wọlé again so gbogbo nǹkan tá à ń kà kalẹ̀ yìí kò sí tí wọ́n ti sọ pé nineteen volt ń wọlé kí dẹ̀ ni 19 volt tí à ń rí fáàsì ń bíbà yìí kò ju tí a bá ra charger ẹ máa rí tọkọ nineteen volt three amps sí that is iye agbára tó lè dispense nìyẹn ṣe wá rí bí motherboard ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ tí 19 bá wọlé sórí bọ́ọ̀dì yìí ó níbì kan tó máa kọ́kọ́ dé à ń pe àárín yẹn ní CLR current limit resistor òun ni component yẹn tó bá dé àárín yẹn ibẹ̀ ni òun àti iná tó ń bọ̀ látòrí bátìrì náà wọ́n ti jọ ń communicate pé ókè o ta ló fẹ́ ṣiṣẹ́ náà àwa méjèèjì ṣé ìwọ ló fẹ́ ṣe ni àbí mo fẹ́ ṣe ókè ṣé ìwọ fẹ́ máa charge ni kémi kémi kémi máa tan board ni àbí ìwọ o wà rárá kémi máa tan board kí n dẹ̀ máa discharge ìyẹn ni ti battery so àárín yìí ni àwọn méjèèjì ti ń communicate pé okay o bá ṣe máa ràn bá ṣe máa ràn ní gbogbo àwọn tó kù ni ṣé wá rí every other part tó kù fún wọn láti lè ṣiṣẹ́ lẹ́yìn tí iná 19 volt bá ti jáde that is tó bá jẹ́ pé battery ló ń bọ̀ iná tó ìyẹn tó design fún battery ló máa jẹ́ tó bá jẹ́ battery tó jẹ́ 11.1 volt approximately kábà pé bí 12 volt ní bíbá tó bá jẹ́ battery làbẹ́ fi yẹ bọ́ọ̀dù bọ́ à ní fi attention sí yẹn torí charger náà la máa sábà fi yẹ bọ́ọ̀dù tó bá ní fault and to keep it simple màá máa sọ from perspective of charger tó tí iná 19 bá ti dé bíbá yìí torí wípé gbogbo àwọn chipset yìí PCA ṣìrè cpu rèé um, graphics rèé and auxiliary voltage lélẹ̀ gbogbo wọn wọn ò lè ṣiṣẹ́ on this high voltage tó jẹ́ nineteen volt ó pọ̀ jù fún wọn so àwa need the step down bí ìgbà tí èèyàn bá lọ ra um, electronic device lọ́jà tó bá sọ pé òkè ó máa need the step down nǹkan tó ń tà sọ ni pé two twenty tó ń bọ̀ láti ẹ̀kú two twenty là ń nàìjíríà normally two twenty yẹn pọ̀ jù fún so ó máa need step down nǹkan tó máa fa two twenty yẹn wálẹ̀ òun la ṣe ń lo step down fún àwọn device yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ motherboard ṣe rí so fún motherboard tí nineteen bá ti wọlé sórí board yẹn iná charger ó níbì kan tó máa kọ́kọ́ lọ ìgbà yẹn là ń pè ní standby section standby section yẹn iṣẹ́ tiẹ̀ ni wípé ká kàn ká fa iná nineteen volt yìí ká convert ẹ̀ sí iná kékeré ní èyí tó jẹ́ pé àwọn tó kù máa fi ṣiṣẹ́ kí ló dé ta fi ń pè ní standby voltage ìtukọ̀ ju wípé ó dàbí ọ̀rọ̀ ọmọ ogun ni tó rẹ́dì láti jà at any time that is standby voltage ó dúró àtànbọ̀dọ̀ àtànbọ̀dọ̀ ó gbọ́dọ̀ present ní orí motherboard tá bá ń sọ̀rọ̀ standby voltage kí ni àwọn voltage standby mi firstly àwọn méjèèjì jọ máa ń wà pọ̀ ni that's the first concept and in most cases IC kan ló máa ń coordinate méjèèjì tẹ bá tá bá ti treat component àárín yìí máa explain ẹ better ibi báyìí ìkànnù ẹ máa jẹ three volt plus three volt and the other part here ó máa jẹ five volt òun rèé bí báyìí gan tó ti wà labeled ó máa jẹ three volt and five volt àwọn là ń pè ní standby reason ta fi ń pè ní standby ò ju wípé tá bá ṣe ń kí charger bọ́ ní board after series of communication láàrin motherboard a máa treat gbogbo ẹlẹ́rọ kọ̀ọ̀kan bá ṣe ń kí charger bọ́ ní board voltage yìí ó máa jáde ẹ jọ̀ọ́ Mr. Dada Israel ẹ káńsù kámẹ́rà yín sorry thank you so gbogbo wa three vote five vote ni ó kàn lẹ́yìn tí nineteen vote bá jáde kí dẹ̀ ni ó fà á tí three vote five vote tó fi máa wá kò ju wípé ó fẹ́ fa iná nineteen wálẹ̀ torí three vote and five vote yìí òun la máa fi tan gbogbo àwọn àìsí tó kù tó wà lórí motherboard ṣé àárín yẹn yé kéèyàn kọ́kọ́ sọ̀rọ̀. oye sáà. Okay. so to continue nǹkan tí màá ṣe ni wípé gbogbo wà náà ok lẹ́yìn tí three vote and five vote bá ti jáde kí ló firstly tá bá ti ń sọ̀rọ̀ repair gbogbo wọn ò kọ̀ déédéé máa for no reason wọn ọ̀dẹ̀ máa kànlẹ̀ ṣiṣẹ́ fún ara wọn a ní question mẹ́ta kan tó ṣe kókó pé a máa ń pè ní three why that 3w that is then the black or then the blue okay I'm máa ń pe question for me why ìkíní nìyẹn ìkejì a máa ń pe question for me when and ìkẹta I'm máa pè ní how ṣe rí àwọn question yìí ọ̀rọ̀ anything tó bá ṣẹlẹ̀ lórí motherboard anything tó yìnbó bá fi sórí motherboard àbí anything tó bá design sórí motherboard ok first question sin for instance why to jẹ́ pé a máa ní di three volt àti five volt lórí bọ́ọ̀ tí nineteen wọlé direct the simple answer is àti down question why ló ti wá yẹn second is why kí ni answer yìí ni pé torí gbogbo àwọn chipset yìí wọn ò lè ṣiṣẹ́ on high voltage so a need ibì kan tí low voltage tó lè fi ṣiṣẹ́ máa ti jáde ìyẹn ni answer tàbá tí wàá béèrè nísìnyí pé ìgbà wo ni ó máa wá time tó máa wá ò wípé time tí 19 volt bá ti ṣiṣẹ́ tó bá ti wá sórí CLR perfect then ó kan òun náà kó wá tàbá ń béèrè pé báwo ló ṣe máa wá ipasẹ̀ IC yìí ló máa gbà wá nípasẹ̀ ice yìí òun ló máa gbà wá tó máa fìdí through ó máa lo switch méjì yìí ó máa fi control section yìí láti generate um, voltage tó bá design fún tó jẹ́ bí for instance three volts, and again òun náà ló máa control eléyìí náà láti fi generate voltage tó bá design fún yín báyìí náà tó jẹ́ bí five volts. so kí ni essence question mẹ́ta yòjú wípé òyìnbó tó kọ̀ design board wọn kò fi anything sórí orí motherboard débi pé èèyàn kò máa máa ṣe anything tó bá wùn pẹ̀lú motherboard so nísìn lẹ́yìn tí 19 bá dé ibi báyìí which, which happens to be the second step that is lẹ́yìn nineteen three vote and five vote máa jáde òun la fi máa ń check ẹ̀ but firstly kí n tó tún continue kí n screenshot eléyìí one kí n dẹ̀ kí n dẹ̀ try láti illustrate ẹ̀ fún wa lórí motherboard. okay so nísìnyí màá ṣà láti ṣí motherboard bíi mélòó kan láti ṣàlàyé ẹ̀ fún wa kó lè yé wa yékéyéké firstly ta bá ń wo orí motherboard báwo la ṣe ń mọ̀ pé báwo la ṣe ń mọ̀ pé standby IC lélẹ̀ that is standby IC yẹn òun làwọn èèyàn a tún máa ń pè ní power IC báwo la ṣe ń mọ̀ pé òun ni in most cases firstly the simplest one is through ẹni tó bá ti wà familiar dáadáa pẹ̀lú different IC tí wọ́n máa ń sábà lò fún power but téèyàn bá wà familiar mọ́ náà another thing ni pé mostly wọ́n máa ń sábà wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn in this case tí ẹ̀ lélẹ́yìí coil méjì yìí wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn kí ni reason tó fi jẹ́ pé àwọn coil yìí òun là ń fi attention sí máa farabalẹ̀ ṣàlàyé but the simple point tí mo fẹ́ illustrate nígbà yóò ju wípé gẹ́gẹ́ bí nǹkan tí a ti rí ní diagram tí mo fi ṣàlàyé iṣẹ́ fún wa tí a bá wò dáadáa coil àti capacitor òun lélẹ̀ fún three volts and five volts lẹ́yìn tí nineteen bá ti generate and again IC tó máa control one káà zoom pé three rè ìkan náà máa jẹ́ three ìkan náà máa jẹ́ four and five volts but to be sure báwo la ṣe mọ̀ a ní schematic document tí a lè wò tá a bá schematic ó máa yẹ yín bó ṣe ń dààmú precisely pé eléyìí wà fẹ́lẹ̀ kí la máa bá ń kí ló wà expected ń bí báyìí so ìyẹn dá eléyìí dá dúró báyìí fún ti board eléyìí another board again ok kí n tún wá simplify ẹ nǹkan tí màá ṣe ni wípé màá try láti wo àwọn coil mi again coil mi náà wà tó máa wà lẹ́gbẹ̀ẹ́ àwọn in most cases ìyẹn ni ti cpu so ká tún wo pàtì mí bọ́ọ̀dù mi tẹ́ bá rí eléyìí dádúró eléyìí náà dádúró méjì ìwà pọ̀ méjì ìwà fún cpu ìyẹn tá bá ti compound cpu ń sìn yìí another coil tó wà ìkan wà pẹ̀lú wọn bí báyìí indirectly òun náà fi style ìdádúró so ká tún wo other side of the board ìyẹn ẹgbẹ́ kejì board yẹn sorry ká tún wo other side of the board ìyẹn ẹgbẹ́ kejì bọ́ọ̀dì yẹn ní bíbá yìí kò sí kọ́ọ̀lù kankan bíbá yìí tẹ́ bá notice ní bíbá yìí tí mo sọ fún yín wípé standby section mi lélẹ́yìí tí three volt and five volt tó ti jáde ní bíbá yìí kò sí MOSFET àti switch méjì mẹ́rin tí a kọ́kọ́ sọ nínú picture yìí ah, switch mẹ́rin yìí one two three four kò sí nínú nǹkan tí mo fi hàn yín bíbá yìí tí ẹ bá yí bọ́ọ̀dì yẹn padà ní abẹ́ òun lè lè bí báyìí so switch mẹ́rin ni one two three four so àárín yẹn nìyẹn ó jẹ́ bó ṣe jẹ́ so another one again tí mo tún máa ṣí máa wo bọ́ọ̀dì mi again tí mo tún lè ṣí láti fi ṣàlàyé. this is another motherboard ní ẹ̀gbẹ́ bíbà yìí ok coil méjì ló wà ní bíbà yìí tẹ́ bá wo bíbà yìí náà tí with experience lè máa mọ ilé ìlẹ́ta ń sọ pé nọ́mbà IC lèyàn máa fi ń mọ̀ nígbà míì most of the case gan bo experience nìyẹn take bo ọ̀nà tó fi mọ̀ àtẹni tó lẹ́sperience àtẹni tó lẹ́sperience tá a bá ti wọnú schematic yẹn easy ní bíbá yìí tí ẹ bá wò dáadáa méjì yìí wọ́n súnmọ́ra wọn power ic ó wá wà láàrin àwọn méjèèjì mostly power ic yìí máa là wọ́n láàrin òun lèèyàn tó máa tún fi ń tètè mọ̀ pé ok o eléyìí wà fún power so coil méjì yìí àwọn ló ń ṣiṣẹ́ three volt and five volt tí a ti ń sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ní ibà so coil méjì yìí eléyìí àti eléyìí àwọn ló ń ṣiṣẹ́ ìkan á jẹ́ three ìkan á jẹ́ five tẹ máa bá ń bẹ̀ tẹ so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ so láì label anything mo tún lè wo another one again for better understanding. latest board lélẹ̀ ok tẹ bá wo àárín yìí dáadáa méjì yìí wọ́n súnmọ́ra wọn méjì yìí wọ́n súnmọ́ra wọn so a lè sọ pé méjì standby IC but kò sí regulator wọn bẹ́ẹ̀ which means tí n bá lọ sí other side of the board níbí báyìí regulator wọn máa wà ní other side níbí báyìí òun lè lè regulator wọn lè lè yìí ṣètìrì ok regulator wọn lè lè yìí switch mẹ́rẹ̀ẹ̀rin tá à ń sọ̀rọ̀ níbí báyìí èyí tó jẹ́ àwọn MOSFET ìkan rèé ìkan rèé ìkan rèé ìkan rèé so àárín yẹn basic concept ẹ nìyẹn àwọn ibìkan wà lábá ti dé wọn fẹ́ máa complicate ẹ díẹ̀ díẹ̀ but tábà tún wò dáadáa the same thing náà lọ ṣe wọ́n kọ̀ wọ́n kọ̀ spice ẹ up díẹ̀ ni so ó jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ so going back to the diagram tá a ti fi ń explain tẹ́lẹ̀ lẹ́yìn tí nineteen volt wo e board tí standby voltage standby voltage ti generate kí ni ó kàn ọdún náà kó tó kan power a lot of series wà a lot of um, process wà tó máa ti lọ but láì in a nutshell gbogbo eléyìí summary bí bọ́ọ̀dì ṣe ń bí iná ṣe ń circulate lórí bọ́ọ̀dì òun sì ni eléyìí tí à ń dé pẹ̀lú lọ́wọ́. kí ló ẹni tó tan máìkì ẹlẹ́gùn go mute máìkì ẹni tó tan máìkì ẹlẹ́gùn go mute máìkì fún everybody náà ní kẹ́kọ̀ọ́ ilé ẹ̀jọ́ ẹ̀ ẹni tó tan máìkì ẹlẹ́gùn mute máìkì ok so ní ìsinyìí níbo ló tún kàn tó jẹ́ voltage tó máa jáde reason tó fi jẹ́ pé àwọn voltage ta fi attention sí leléyìí nínú. No um, power distribution yìí kò ju wípé tẹ́ bá wo schematic kan tí mo ṣí mi báyìí fún yín tẹ́ bá wo àwọn voltage yẹn ibi báyìí ìkìjà uh, wá sí ìbáyìí ibi báyìí a ti rí a ti rí ibi tí five volt ti dé ìbáyìí voltage yóò tún kù so voltage mẹ́rin yìí a ti rí ibi tí wọ́n ti dé bíbá so tá trace voltage mẹ́rin yìí ultimately ibi tó ti ń bọ̀ lélẹ̀ ọ̀dọ́ náà wọ́n lè má ti dèbí báyìí ní ìsìn torí báwọn voltage yẹn náà ṣe jáde yẹn àwọn standby voltage yẹn three volt and five volt mo sọ pé wọ́n jáde bí wọ́n ṣe jáde wọn ì tí ì lọ sínú board direct wọ́n lọ dúró níbì kan ibi tọ́dẹ̀ ti dúró yẹn wọ́n ń retí pé kí wọ́n tẹ power button káwọn wọnú bọ́ọ̀dù ni bí ìgbà tí náà ti lọ lúgọ sẹ́nu ọ̀nà ibi tó fẹ́ gbà wọlé tó wá ń retí pé òkè kọ́gà kọ́ni ká wọlé o ká dẹ̀ wọlé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn voltage tó ti jáde yìí ṣe rí wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ bọ̀ wọ́n ti rẹ́dí ilẹ̀ pé wọn lọ́ fi ń pè ní standby wọ́n ti rẹ́dí ilẹ̀ pé a ti fẹ́ ṣiṣẹ́ àárín yẹn so ní ìsìn téèyàn bá tẹ power button ni àwọn voltage tó kù yìí máa wá jáde so lẹ́yìn téèyàn bá tẹ power button ram voltage ó máa jáde kí dẹ̀ ni ram voltage a máa ń pe kí n tó lọ sí ram voltage torí the same thing náà ló ń kọta àwọn sọ́run báyìí kí n tó lọ sí round voltage a máa ń pe kinní yìí gbogbo circuit yìí èmi ni MOSFET um, um, switch méjì IC kan coil kan capacitor kan as in something like this. a máa ń pè ní PWM pulse width modulator nǹkan tá a máa ń pè nìyẹn so tí a bá notice the same thing náà ló ń lọ gbogbo bíbà yìí gbogbo bíbà pwm ni wọ́n bákan náà lọ ṣe ń ṣiṣẹ́ but voltage ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń generate ibi ìbàyẹn náà the same thing ic lélẹ́yìí switch méjì ẹ̀ ló tẹ̀lé yìí pwm lòun náà iṣẹ́ wọn máa ń fi wọ́n generate voltage ní ara ọ̀nà tá a máa ń gbà generate voltage ní pwm Ani linear voltage a dẹ̀ ní um, switching voltage so ibi báyìí pwm lòun náà which other voltage again ibi báyìí náà pwm ni ṣe rí pé ṣe wá rí pé nísìnyí the same concept ní gbogbo wọn ń pwm ni wọ́n fi ń ṣe kí ni òun ló fi ń generate àwọn voltage yẹn but ìyàtọ̀ tó wà ń bẹ ojú wípé voltage ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa jáde fún everybody everybody wọn so kí n screenshot ilé ṣé àárín ẹ yé bẹ́ẹ̀ ẹni tí audio ẹ̀ bá clear ni kó sọ̀rọ̀ ẹ jọ. ó ń yé sáà. okay. mo kàn sáré ìtì ibẹ̀ torí the same thing náà la tún máa sọ ń bí báyìí ní ìsìn àti gbà pé three vote and five vote jáde ń bí báyìí the same process tó fi jáde ń bí báyìí náà ló máa gbà mí báyìí bọ̀ ó kọ̀ jẹ́ yàtọ̀ díẹ̀ kí ló fi yàtọ̀ yàtọ̀ tó àǹbá yóò ju wípé time tó máa jáde time tá a bá tẹ power button lẹ́yìn ìgbà yẹn lòun máa jáde voltage tó dẹ̀ máa jáde ní ti ram section ó depend lórí ram tí a bá ń deal pẹ̀lú tó bá jẹ́ motherboard tó ń lo tó bá jẹ́ motherboard tó ń lo DDR2 a ti mọ̀ pé voltage tá máa bá ní ẹnu bíbà yìí ká máa expect láti bá kíni láti bá 1.8 volt ní bíbà yìí ìyẹn tó bá jẹ́ laptop tó ń lo DDR2 ní bíbà yìí náà tó bá jẹ́ laptop tó ń lo DDR3 ká máa expect láti bá 1.5 uh, volt ní ibíbà yìí and lastly tó bá jẹ́ ok second to the last tó bá jẹ́ èyí tó ń lo um, pc3l ọdún náà ó máa ní the same pin pẹ̀lú ddr three o but tó bá jẹ́ èyí tó ń lo pc3l ká máa expect láti bá one point five volt ní ìbàdàn finally current one tá a ṣe ń lò tó bá jẹ́ èyí tó ń lo ddr four ká máa expect láti bá one point one point two volt níbo la ti máa bá one point two volt yẹn ara kọ́ ìlú la ti máa check voltage yẹn even this one níbo la ti máa bá ara àwọn kọ́ìlì yìí lèyàn ti máa confam àwọn voltage yẹn so nísìn lẹ́yìn tí voltage yìí bá wá with the same process tẹ́lẹ̀ náà fi wá níbo ni voltage yẹn ń lọ láti bíbá yìí voltage yẹn mainly main reason tí voltage yẹn fi jáde ni pé ó fẹ́ wá fìdí ibíbá yìí ram slot yẹn ibi tó ń bọ̀ nìyẹn eléyìí tiẹ̀ àwọn wọ́n ń wọnú bọ́ọ̀dù lọ́n ti wọn ni voltage méjì yìí generally wọ́n wọnú bọ́ọ̀dù lọ ni òun níṣẹ́ táwọn wá fún so but regardless whether wọ́n wọnú bọ́ọ̀dù lọ àbí wọ́n wọnú bọ́ọ̀dù lọ tẹ́ bá wo bíbá ní ìsìn voltage mélòó láti ní tó ti wà nílẹ̀ lórí motherboard àti ní three volts àti ní five volts káàzùn pé DDR three là ń lò àti ní one point five volts tí n bá wá sí orí bíbá àwọn voltage wo láti ní bíbá yìí àti ní one point five volts so ultimately tí n bá fẹ́ trace ẹ̀ mo ti mọ ibi tó ti jáde àwọn náà àti ní three point three volt as per eléyìí eléyìí àti léléyìí àti ní eléyìí náà àti ní three point three eléyìí àti ní eléyìí náà ok àti ní which other one kábàbà àti léléyìí náà so nísìn ultimately regardless of time ibi tí voltage yẹn ti ń bọ̀ òun leléyìí for simplicity later later a máa understand three volt kan máa jáde ó máa ní sùúrù kó tó tún lọ síwájú ó máa ní sùúrù kó tó tún continue but a bá ti ń troubleshoot better òun ni a máa ṣe gbogbo ìyẹn so back to èyí tí mò ń sọ tẹ́lẹ̀ tó jẹ́ eléyìí ultimately nsìn a ti mọ̀ pé one point five volt náà ti jáde lẹ́yìn yẹn náà nǹkan voltage olótú máa jáde a máa ní voltage yìí which is kí ló ń pò ó tó jẹ́ voltage ICH àti PCH voltage tiẹ̀ òun máa ń jẹ́ one point zero five tí voltage yìí bá jáde níbo ló ń bọ̀ ó ń bọ̀ nínú chipset yìí ibi tó ń bọ̀ rèé tó bá jáde níbo láti máa confirm ẹ̀ orí coil yìí ni the same process báwọn lè náà ṣe ní coil tó ní switch méjì àti IC báwọn lè náà ṣe ní coil switch méjì àti IC bó ṣe máa bá ṣe máa bá wọn nìyẹn so lẹ́yìn yẹn kọ́ voltage wo ló tún kàn lẹ́yìn tá a bá tan bọ́ọ̀dì ni gbogbo àwọn voltage eléyìí wọn máa jáde pọ̀ láì waste time àwọn àwọn ń jáde lọ nìyẹn lẹ́yìn tá a bá ti tan motherboard so kí ló tún kàn kò ju wípé tí any auxiliary voltage bá wà for instance bí one point eight volts ìyẹn kọ ìyẹn kọ wà fún pé bóyá wọ́n fẹ́ fi power section mi lórí board or something so voltage yẹn náà máa ṣe kí ni ó máa jáde níbí báyìí true kí ni true coil yìí so òun náà ṣe kí ni ó kàn wọ board lọ generally báàrin yẹn ṣe jẹ́ nìyẹn followed by voltage bá máa power graphics náà òun náà máa ṣe kí ni ó máa jáde true ibi báyìí níbo ló dẹ̀ ń bọ̀ òun wọnú òun wọnú graphics lọ ní tiẹ̀ so which other one so finally finally um, voltage CPU òun náà máa jáde tó bá jáde ńkọ́ ó ń bọ̀ ní ibi báyìí báwọn yẹn ṣe jẹ́ nìyẹn kí n sáré screenshot eléyìí in case. n rọ̀ṣì bíi mẹ́ta yìí bọ̀ màá tútù padà analyze nsìn so far so good láti cover bí iná ṣe wọ inú board generally so kí n wá try láti illustrate one or two voltages nínú uh, motherboard for instance tá a bá padà wá sí ìgbà sìn yìí a ti confirm pé a ti mọ bí one point eight yìí ṣe jáde a ti mọ bí one point zero five yìí ṣe jáde a mọ bí three yìí ṣe jáde a mọ bí voltage cpu yìí ṣe jáde voltage cpu Ibrahim àbí kí ó kọ rí kí ẹni náà mute mic kí ẹni náà mute Ibrahim you mute mic ẹ ok mo ti bẹ mute ẹ so a ti mọ bí ìwé olójúkù bí voltage graphics ṣe jáde ní ìsinyìí tí n bá padà wá sí tí bá padà wá sí inú picture inú diagram yìí nígbà tí mò ń sọ̀rọ̀ chipset tí mo ní àwọn chipset yìí ibi tí wọ́n ti ń rí àwọn other component lórí motherboard wọ́n ń ṣiṣẹ́ láti support àwọn eléyìí tẹ́ bá wo diagram àwọn diagram yìí dáadáa ń sìn yìí n fẹ́ bìlíìfù wípé gbogbo àwọn voltage tá à ń wò tó jọ pé ó pọ̀ yìí láti get source tí gbogbo wọn ti jáde nísìnyìí one point five àti mọ bóyá jáde one point eight àti mọ bóyá jáde one point zero five àti mọ jáde three point three àti jáde and one point zero five àti sọ bóyá jáde gbogbo eléyìí náà sọ bóyá jáde àìtí sọ eléyìí ó wà very very important bó a ṣe ń bọ̀ ń bẹ àti mọ bí lè ṣe jáde àwọn ìṣẹ̀dá àwọn àti mọ bí lè ṣe jáde méjì náà àti ó ṣe jáde ṣé àárín yẹn yé so far so good. kí ẹnìkan tí máa ìkẹ̀ bá clear kó sọ̀rọ̀. Ilé ẹ̀dá. so nínú diagram yìí tí a bá wò dáadáa àná tí mo make point kan tí mo sọ wípé every other component lórí motherboard kò síṣẹ́ méjì tó ń ṣe bí ó ṣe pé wọ́n kàn ń rọ̀gbà yí àwọn chipset yẹn ká mo fẹ́ bíi pé ti wá rí reason tí a fi ń ta fi ń hámà lórí àwọn chipset yẹn dáadáa nísìnyí show Where is it? Where is diagram? Hmm? Ta ló béèrè question kan lánàá gan-an nípa chipset? Èèyàn kan béèrè question kan lánàá pé ilé ta fi ń sọ̀rọ̀ pa wọn. Ní ìrí kí ní tí mo lọ sí ìgbà wọn. This. nǹkan béèrè question kan pa nípa chipset lánàá ilé ta fi ń sọ̀rọ̀ nípa wọn ṣẹ́ni náà wà online. èmi ni mo béèrè. ṣe ti wá rí reason ní ìsìn ta fi ń hámà lórí àwọn component yẹn. ẹ kú àtàárọ̀. yes. àwa nìyẹn so voltage. èmi ni mo béèrè. ọ̀rọ̀ ẹ̀ kò sí wàhálà nísìn kí ni reason tá fi wá tó fi wá jẹ́ pé òun ló fi jẹ́ reason tó yẹ pé tá a bá ń ṣiṣẹ́ lórí motherboard àwọn footage yẹn là ń wò à ń wo àwọn footage yẹn torí amọ̀ṣẹ́ tó fẹ́ lọ ṣe since tó yẹ pé a lè yọ chipset yìí ká wá máa test ẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan lábẹ́ but the only thing ta a lè ṣe ojú wípé bó ṣe fún ní iná a need àti make sure pé iná yẹn pé so bí n bá jẹ́ pé èèyàn èèyàn èèyàn train ọmọ dé stage kan ni tó bá ti sìn dé stage kan wàá bìlì pé wò ó ti tó handle ara ẹ̀ tí ó bá dẹ̀ ṣayé ẹ̀ dáadáa ọwọ́ ara ẹ̀ ló kù sí so tó bá ti gbé voltage tiẹ̀ tó ti sìn débi tó ti wọnú chipset yìí yà mo ti sin voltage yìí dé ibà yìí o mo ti confirm pé ó ti wọnú ẹ̀ so tí ó bá wá ṣiṣẹ́ for one or two reasons ó ṣeé ṣe kó jẹ́ pé chipset yìí fúnra rẹ̀ ti lọ ṣẹ́rí àwọn fault kan wà tó jẹ́ pé kò sí pò fẹ́ tún ṣe nínú motherboard tí chipset yìí bá sì ní issue àwọn chipset yìí tó bá sì ní issue ó sì ṣe gbọ́ tó bá ní BGA machine o lè replace ẹ̀ tó bá ti confirm pé òun ló ní fault bóyá ká bá pé bóyá um, bí fifteen percent case motherboard ó máa jẹ́ pé àwọn chipset yìí ló ní fault tí ò tí ò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe bá àwọn latest one tó ń lo onboard yẹn ṣe mọ̀ pé gẹ́gẹ́ bá ti sọ lánàá a ní pé kò sí nǹkan kan lórí àwọn board yẹn mọ́ bí ó ṣe wí pé chipset ọyọ tó wà ń bẹ torí tó wà ń bẹ yìí gbogbo àwọn kélekele kélekele yẹn wọ́n ti kó gbogbo ẹ̀ pọ̀ so òun nìkan lẹ̀mí bọ́ọ̀dì yìí so in this very case eighty percent case wà pé tẹ́lẹ̀ bá eléèlú um, máa ní fault àbí ẹni sọ pé bí i twenty percent case pé eléèlú máa ní fault tó bá dẹ̀ ti ní fault kò sọ̀rọ̀ lórí motherboard yẹn kò sí bó fẹ́ tún ṣàfi tó bá change the soc chip yìí òun nìkan ló kù tó bá ṣì ń jẹ́ ilé ilé láàrin láàrin five ten minutes ó ti change ilé ìtàn bó tó bá ti jẹ́ ilé kò sọ̀rọ̀ lórí àfi tó bá ní BGA machine last fault last series of fault wá jẹ́ pé àwọn tí wọn wọn kò sọ̀rọ̀ lórí bó fẹ́ túnṣe àfi tí ó bá pọ̀ jù òun ló tún kù a máa ń pe kinní kan ní layers kò ń ṣe gbogbo bọ́ọ̀lù ló máa ń kọ́ sí jẹun ilé ní a máa ń pe kíní kan ní layers kò sí lórí bọ́ọ̀dì lè jẹ́ ṣí schematic mi náà o wọ́n máa kọ́ sí nínú um, schematic tí mo mọ̀ kó ní tí mo mọ̀ dáadáa offhand ah, orí laptop mi gangan ló wà mo fi laptop ilé ṣe tutorial lásán waiting for log out sef wọn àmọ́ ṣe fẹ́ sketch anything torí kan àwọn ọ̀pẹ log out eléyìí náà ni òun náà ni but mo lè ṣàlàyé mo lè ṣàlàyé ẹ̀kúlé à ń pe kíní kan ní layers tí a bá ń sọ̀rọ̀ layers nínú motherboard bíi ní o Ile ìtú ti bẹ̀rẹ̀ tí o ok yẹn lo kámẹ́rà tèmi ń gbà ló tún ṣẹlẹ̀ yìí <laughs> ló búkúlẹ̀ bíbù yìí ẹ̀yà bàbá bàbá jẹ́jú mi ẹ ti yá wèrè. Moto Z3 you are welcome. mo mo orúkọ yẹn látàrí òun ṣe. gbàmí sàmú kí yín o mo pẹ́ gbòòrò ni o. ẹ ẹ ṣe wọlé ni. bẹ́ẹ̀ bọ̀ yẹ wọlé ń sìn ni. ah ẹ ti mí. nǹkan sáré kí wọn ẹ mo ti miss a lot. ẹ yeah, but it's nothing it's nothing but ma make provision fún yín. all sir. okay mo fẹ́ dúró káwọn díẹ̀ wọlé sí ni unfortunately. Hmm. Okay. kọ̀tẹsẹ̀ lóde àwọn tó kù díẹ̀ díẹ̀ náà ni kò ń ṣe púpọ̀ yíyà ṣe púpọ̀. Yeah, God. crazy. Okay. That won't chat me. Okay, I think we can continue. So, from here, see, a bá ń sọ̀rọ̀ layers motherboard um, oh, big ìgbà big bí tá a bá lẹ nǹkan mọ́ nǹkan so board náà máa ní layers ìgbà míì wà tó yẹ kó máa ń tóbi máa ń tóbi ó máa tóbi nine sí ten layers tó máa ní at least ó máa ní nothing less than five to six layers so tó máa lẹ̀ wọ́n pọ̀ in such case tí a bá ní issue tó jẹ́ pé internally ni bridge ti wà tàbí internally ló ti ń short irú àwọn kéèsì yẹn kò sọ̀rọ̀ lórí pé èèyàn fẹ́ tún ṣe bí i three percent case of motherboard or let me say five percent kò wọ́pọ̀ náà bó máa ń ṣẹlẹ̀ dáadáa bí i five percent case of motherboard four tó máa ní nìyẹn tó máa jẹ́ wípé internally layers ó ti ó ti bridge internally tí ó dẹ̀ sí nǹkan tí technicians fẹ́ ṣe sí so for that reason òun ṣe gbogbo bọ́ọ̀dù náà ló fẹ́ jẹ́ hundred percent but at least tí èèyàn bá ń troubleshoot motherboard ó máa ń ó máa ń ó máa ń múnú èèyàn kí àwọn wò pé yes mo ti mo ti rí nǹkan tó ń ṣe even though tí ó bá ní solution pé nǹkan báyìí bí àwọn ìbá máa sọ̀rọ̀ kan wá sọ pé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ reason ju wípé ẹni tí ọmọ ẹ sọnù for eternity a sì máa hope pé ah, ọjọ́ kan ọjọ́ kan ọmọ yẹn á dé wọ ẹni tó ti mọ̀ pé ọmọ ẹ ti kú tó ti gba tiẹ̀ ó máa gba ká mú pé wẹ́ẹ́ ó ti lọ ó ti lọ nìyẹn so a ti ṣe mí lọ́wọ́ kan kò ní jẹ́ pé wọ́n sán pé à wọ́n máa rí lágbájá ní kinní kan kó wọ́n máa rí lọ́kàn pé à àpọ́nmọ́ mi tútù dé àbí à ń kó so ìyàtọ̀ àwọn èyí títí wọ́n náà lọ so ìyàtọ̀ pé èèyàn yẹ iṣẹ́ wò ó dẹ̀ fi lọ́kàn balẹ̀ pé à iṣẹ́ yìí o mo ti get the root of the matter even though tó bá yẹ̀wò gan tó bá jẹ́ pé o ní limited resources láti fi fix ẹ̀ at least wàá understand nǹkan tó ń ṣe bí ìyẹn jẹ́ bí ọ̀rọ̀ motherboard ṣe jẹ́ ó ṣe kókó gan kéèyàn tiẹ̀ understand nǹkan tó ń ṣe lórí ẹ̀ not pé kákọ̀ máa gamble àbí even though one of those advantage ojú wípé even though tó bá ń yẹ̀wò tó bá mọ̀ nǹkan tó ń ṣe gan o ò ní lè dákún ìṣòro ẹ̀ torí most of the case gan tó bá gbé wá ń gbà míì wọ́n máa ń dákún ìṣòro ẹ̀ fún lọ́dọ̀ tèmi ni like pé a máa ti ń pé ah, nǹkan báyìí dẹ̀ ló ń ṣe tẹ́lẹ̀ o kámpìn kan báyìí nǹkan báyìí ìjọba ti jẹ́ so in in most cases thing about understand nǹkan tó ń ṣe kò ní kò ní dá for instance nísìnyí ICE standby ICE ó máa ń ní issue kan tó máa ní power ICE ń gbóná tàbí ó máa fi gbóngbóná ẹlòmíì ó máa change ICE without any troubleshooting lóòótọ́ ó possible kó jẹ́ òun náà ló ní issue tó fi ń gbóná but ó ní àwọn step by step process téèyàn máa fi confirm bóyá òun ni àbí àwọn tí wọ́n rọ̀gbà yí ká ló ń ṣiṣẹ́ kíṣẹ́ fún tó fi ń gbóná in that case ó ní òfin kan tó pa á mọ́ bó ṣe wà yìí ohun tó bá mú ẹnjìníà tó yọ ic yìí lẹ̀ yàbíjẹ́ ń pùtẹ̀ báyìí tẹ́ni náà bá ti yọ tó fi mí sí tó tún ṣì ń gbóná a wá wò pé wẹ́ tó bá jẹ́ òun ló ń gbóná jẹ́ kí n yọ́lẹ̀ kí wọ́n á kí n náà bọ̀ kí n wò ó kí wọ́n kọ́ tó máa ṣẹlẹ̀ àbí kí n wò bóyá nǹkan tó ń gbóná máa lọ anytime tá a bá ń troubleshoot board tó bá ti mú wa yọ any of these IC àwọn regulator yìí tó bá ti ń lo switch méjì yìí tàbí for instance irú eléyìí okay jẹ́ jẹ́ highlight ẹ̀ jáde anytime tá a bá ń ṣiṣẹ́ lórí board tá a bá yọ any of these regulators tí condition bá wà rántí ká yọ any of them okay tí ìbá yóò sì lókè ah, tí ìbá yìí kékeré báyìí ni tá a bá yọ wọ́n under must èèyàn ò gbọ́dọ̀ kíná bọ̀ tí èèyàn bá wá kíná bọ̀ as engineer àwọn mọ́sífẹ́tì yìí máa fara káṣá àwọn mọ́sífẹ́tì yìí ó máa ní fault ó máa short lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó sì pé àwọn waste time tó bá jẹ́ generator lẹ́lẹ́gbọ́n náà ti ti sense pé ó fẹ́ paná generator but tó bá jẹ́ dc ó máa sense immediately pé ó ti ní fault so so therefore tí èèyàn bá really understand ẹ̀ kò ní jẹ́ kéèyàn ṣe one or two things tó máa tó máa complicate issue board irú àwọn component yìí ń sìn yìí gbogbo wọn lọ ní oríṣiríṣi lórí motherboard kò ní jẹ́ pé in fact gan wọ́n lè jọ farajọ ẹran tó máa jẹun IC náà lè jọ switch yìí so kò ní jẹ́ pé èèyàn kàn máa wò pé àṣìwọ́sẹ̀ kan lọ́jọ́ ní jẹ́ǹgbé síra wọn ó á mọ implication lóríṣiríṣi nǹkan pé òkè tí n bá tiẹ̀ mọ̀ gan at least mo mọ̀ pé mi ò gbọ́dọ̀ ṣe báyìí ó lófin tó de gbogbo ẹ̀ tó ń ṣiṣẹ́ fún lẹ́yọ kọ̀ọ̀kan so àárín yẹn yé bẹ́ẹ̀ ni sàóyé ok ok so nísìnyí n fẹ́ bíi pé mo ti conclude bí iná ṣe jáde lórí board tí n bá ṣà láti explain any other things nísìnyí ó máa wà more advanced but instead of doing that torí à ń lè cover ìtàn instead of doing that nǹkan tí màá ṣe ojú wípé màá try láti fi one or two steps wọn wá tàbí kí n mú bọ́ọ̀dù kan kí n kọ́ highlight gbogbo gbogbo voltage to generate nínú ẹ̀ and clearly. jẹ́ mú dẹ́ bọ̀dì yìí ẹ̀yẹn wo dead body yìí nísìnyí actually abá ti fẹ́ treat e, one of those class abá ti mú schematic lọ yẹ kí n lélẹ̀ máa tó yẹ better but at least for the sake of the class tá a ti ṣe ẹ wo dead body yìí mo fẹ́ merge mo fẹ́ merge one or two things lórí ẹ̀ okay image ẹ̀ lélẹ̀ yìí báyìí ni side yìí ni gbogbo àwọn kọ́ ilẹ̀ wa ni mo máa fi attention sí side yìí firstly ní ìbáyìí kọ́ìlì mélòó ni mò ń wò yìí ló kọ́kọ́ ṣe kókó sí mi ok mo ti kà á ok jẹ́kẹ̀jẹ́ lo pen nílé i wan use green nínú lo black then lo red kọ́ìlì kan lélẹ́yìí níbí báyìí méjì gan kọ́ kọ́ìlì kan ni another one lélẹ́yìí eléyìí wa fún standby àjọ máa confam nísìnyí eléyìí ó wa fún auxiliary one point eight eléyìí ó wà fún pch eléyìí òun lọ sínú board generally jẹ́ ń ya ẹ̀ka ẹ̀ báyìí ẹ̀ lè mọ̀ kó lọ sínú board generally 1.8. point eight which other one eléyìí òun ló wá sínú cpu tó jẹ́ voltage tó máa lọ power àwọn section cpu kò ń jẹ́ pé ó lè wo nìkan ló máa wà bọ̀ òun ní paramount voltage like main voltage wá power CPU eléyìí náà inú CPU ló ń lọ but part tó ń lọ nù ẹ̀ ó máa lọ sínú graphics part nínú CPU ní GFX part ẹ̀ nínú CPU eléyìí òun ló máa wá power RAM ìbáyìí reason tó fi ní pé ó lọ sí um, graphics part ojú wípé eléyìí yàtọ̀ sí pé tí bọ́ọ̀dù bá ní graphics card lọ́tọ̀ àbí bóyá bí VGA bí for instance irú tí a ṣe example ẹ̀ ń bíbá yìí eléyìí chipset yìí lọ́tọ̀ tó máa ní ram yìí lẹ́gbẹ̀rún board ram yìí tí ó bá ní ìtumọ̀ ẹni wípé nǹkan tó ń control display ẹ̀ ó wà nù processor yìí òun ló fi jẹ́ pé graphics ẹ̀ ó wà fitted sí um, iná tó máa lọ power graphics ẹ̀ ṣùgbọ́n òun leléyìí so IC kan mostly ló máa ń generate voltage méjèèjì yìí bọ̀tẹ́lẹ̀ bá jáde gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lánàá mo láwọn chipset yìí wọ́n máa ń lóríṣiríṣi block nínú wọ́n máa ń lóríṣiríṣi ilé like power oríṣiríṣi communication tó ń lọ so part tó ń ṣiṣẹ́ fún graphics nínú ẹ̀ iná tó lọ ń wọnú ẹ̀ òun leléyìí so lẹ́yìn yẹn yàrá screenshot eléyìí tẹ bá fẹ́ double sure tẹ fẹ́ confirm nǹkan tí a sọ lẹ́yìn gbogbo label yìí màá wá sí inú schematic mi jẹ́ n close àwọn tí mi ò lò. jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí standby yìí àwọn kọ́ìlì yìí tẹ́ bá wo ibi báyìí níbi standby yìí kí ni orúkọ location standby nọ́mbà yìí máa fi ń sọ location ibi tí component wà lórí motherboard àti bí mo dẹ̀ ṣe lè wà nínú schematic ẹ̀ so kí ni location yìí a ní pl4601 that is l yìí ó ń tẹ̀ láti sọ fún mi wípé láǹfààní ẹni dáadáa ẹ lè zoom out lórí fóònù kálukú àárọ̀ dáadáa. ok ẹni tí kò bá rí dáadáa ó lè zoom out ó lè magnify ẹ lórí fóònù ẹ bí màá tí wọn bá fẹ́ zoom picture ó máa rí nǹkan tí mò ń ṣe clearly. so back to the class p yìí ó mìín sí pé power l yìí ó mìín sí kí ni component mò ń deal pẹ̀lú this is coil symbol coil eléyìí number yìí ó mean sí location so coil this one location and ele means power pwr so mo ní kí ni ń bí báyìí mo ní pl four six o one. tí n bá wá sí ìbàyí tí n bá táìpù pl 4601 máa wo voltage tí n gbọ́dọ̀ bá ní kọ́ìlì yìí bóyá lè ní 3 o bóyá lè ní five, o bóyá ò ní 1.05 bóyá ò ní kíní gbogbo ẹ̀ ń sì máa confam sí i tí n bá tẹ location yẹn sí ìbàyí òun rèé ń bíbà ó ti gbé mi wá síbi tó wà location symbol ẹ̀ lélẹ̀ tó bá yà sínú ìwé símbọ̀ ìdílé ọ̀dà bá ti fẹ́ sọ̀rọ̀ schematic a máa farabalẹ̀ ṣàlàyé eléyìí kí ni voltage máa ń bá bẹ́ẹ̀ máa bá three point three volt níbẹ̀ òun ni value voltage mo máa bá ní ẹnu ẹ̀ voltage yẹn rèé níbí báyìí. so which other one again mo ní pl four six oh two tí mo bá wá sí ibà tí mo punch ẹ̀. P L eh, four six O oh, two so ó ti gbé mi wá sí ibi tí ìyẹn náà wà so tí n bá fẹ́ wá ibi tí kí ni màá bá ń bẹ̀ màá bá five volt ń bẹ̀ plus five volt underscore power power yìí ó ní ìtumọ̀ pwr yìí e, ó ní ìtumọ̀ most cases tẹ́ bá rí power lẹ́yìn bọ́ọ̀dì yóò máa means pé voltage yìí ó ti ẹ máa ń complicate fún yín for the sake of the class now ẹ yẹ kí n fi lẹ́ẹ̀mú ṣe ti ń ṣàlàyé bọ̀ later later a máa ṣàlàyé ìtumọ̀ anything tó bí we do not stop yìí ìtumọ̀ nǹkan tó kọ sí but for basic purpose kó sì wà bẹ́ẹ̀ tàbá ti ń ṣe other class lọ a máa yé so a ti parí kọ́ìlì méjì yàbí so ká tún wá kọ́ìlì míì láti fi mọ kí ni voltage tá a máa bá ń bẹ̀ láti mọ̀ pé nínú eléyìí sìn yìí a máa bá three volt nínú first one yìí a máa bá five volt nínú first one yìí kí ni voltage tí máa bá ń bí nínú coil eléyìí náà máa wo kí ni location náà this is pl five one o oh two so tí n bá wá sí ìbàyìí náà tí mo kọ pl five one o oh two kí ni màá bá ń bẹ̀ ó gbọ́dọ̀ gbé mi lọ sí ibi tó wà pl five one o oh two ok four one o two mo kọ five one oh two okay ṣe bá notice the same symbol no? ni the same symbol no? ni ń bí báyìí vessel keyboard lè rí níbí báyìí ó ti fún mi ní idea tí n bá tí follow line yẹn jẹ́ extended díẹ̀ tí n follow line yẹn this is pl five one oh two tí follow ẹ̀ kí ni màá bá ń bẹ̀ màá one point five volts underscore run this underscore run underscore power òun náà ní ìtumọ̀ tá a bá ti ń sọ̀rọ̀ run voltage time tí laptop bá ti ń ṣiṣẹ́ kò tiẹ̀ lé náà mo máa farabalẹ̀ ṣàlàyé gbogbo pàtì later later tá bá ti ń wọnú motherboard Mr. Moses Adéwuyì ẹ jẹ́ má bìnrin bá mi pa kámẹ́rà yín ok ok mo ti stop ẹ̀ ń báyìí ẹ ṣe so which other one again la tún máa mú ó jẹ́ ìyẹn jẹ́ bí àwọn voltage ṣe ń jáde o àti rí eléyìí standby this three volt and five volt àti rí bó ṣe jáde this one point eight volt àti rí bó ṣe jáde ká tún lọ sí kọ́ìlì mi kọ́ìlì wo leléyìí a máa wá sí ìbàyí náà this is eléyìí ò clear dáadáa ah, eléyìí ò clear dáadáa tẹ́ bá wò dáadáa nínú picture yìí kìíní ti bò mọ́lẹ̀ bó jọ pé five oh oh something lọ́kọ̀ yìí bọ̀ nǹkan tí màá ṣe tó simple torí component yìí ló wà ń tòsí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé wọ́n tún so pọ̀ mọ́ capacitor yìí mo lè check capacitor yìí tiẹ̀ so yẹn check component yìí this is ec5003 mo lè type ẹ̀ síbí ec5003 so capacitor symbol capacitor yẹn àbí capacitor yẹn kan ni mo wá wá torí mo mọ̀ pé ó súnmọ́ tòsí ilé wọ́n dẹ̀ tẹ́ bá dẹ̀ wo line yìí tí n bá wo láìní dáadáa ó ní ṣe pọ̀ mọ́ ilé láìní yẹn rí lórí bọ́ọ̀dù wáyà yẹn lélẹ̀ gbogbo ilà tẹ́ ń wò yìí lórí motherboard wáyà ni wọ́n kàn fi júwe pé wọ́n so wáyé ilé ìpọ́mọ ilé wọ́n so wáyé ilé ìpọ́mọ ilé wọ́n so ilé ìpọ́mọ ilé so gbogbo wáyà yẹn sì wà papọ̀ tó so mọ́ tó sì so mọ́ra wọn lọ tó wá so mọ́ ilé this is five oh o oh one tí n bá wá sí bíbá yìí náà òun ló wà ń bẹ five o oh o one ṣe mọ̀ pé dandan kí mo sọ fún yín pé symbol inductor wọ́n means pé coil symbol coil lele value coil yẹn dẹ̀ lele so nísìnyí kí ni voltage máa bá ń bíbá yìí ó ti fún mi ní idea pé one point five volt máa ń bá yìí báyìí one point five volt ń bá ba nítòsí ram kí ló mìn ó mìn pé ram mi ddr ddr three ló ń lò nìyẹn so tí n bá fi one point zero five sí kò ní ṣiṣẹ́ but practically ó máa ń ṣiṣẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan but bí ìgbà tó yẹ pé mo ní ilé tó ń lo higher voltage mo power pẹ̀lú low voltage ni torí ram tó mo ram one point ram ddr pc3l ìyẹn a máa lo one point three five kò ní jẹ́ one point five ọdún ojú kan náà máa ní o so báyìí ẹ ṣe jẹ́ ní ìgbà èmi ti mọ̀ pé ètò bá wa gọ́gọ́gọ́gọ́ normal one ló bá wa kò pc3l ló bá wa so ìyẹn jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ a ti wo ilé a ti wo ilé a ti confirm one point five yìí náà that is tí n bá padà wá sínú picture mi ń bíbà yìí a ti confirm bí voltage yìí ṣe jáde ìyẹn ram voltage a ti confirm standby a ti confirm one point eight ó kù mẹ́ta one two three which other one again coil tabaturi okay coil kan rèé ń báyìí ó kẹjẹ ń zoom out eléyìí so kí value coil kí location coil eléyìí this is pl 4902, pl 4902. symbol coil ìwé ń bí báyìí òun gan lọkọ coil ìwé value ẹ̀ ló tẹ̀lé so kí voltage máa bá ń bẹ̀ máa bá one point zero five tí n bá bá one point zero five ń bo ló ń lọ ní èmi ti mọ̀ pé tí n bá ti one point ló ń bọ̀ tí ò sọ̀rọ̀ lórí ẹ̀ ó ń bọ̀ ní ìbí ni so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ another thing again tó tún wà ojú kọ́ìlì tí mò ń wò yìí reason tó fi máa ń lo méjì papọ̀ wọ́n máa so méjèèjì papọ̀ ni like láti fi ro lágbára sí fún um, ehm, CPU kò ju wípé tó wọ́n mọ̀ pé CPU ń tiẹ̀ òun iṣẹ́ agbára ló fẹ́ ṣe òun ló ń lo highest current òun dẹ̀ ní last coil voltage tó máa jáde hundred percent òun sóò jẹ́ hundred percent practically but basically kájọ mọ̀ pé òun ni last voltage tó máa jáde wọ́n máa ń so méjì yìí pọ̀ torí eléyìí ó ní ìdí agbára gan tẹ́ bá wo páàtì yìí tẹ́ bá rí pé the same colour náà ni that is lẹ́yìn tó jáde tán wọ́n ti so méjèèjì papọ̀ gbogbo láìní yìí wáyà ni gbogbo green tó deep green rẹ̀ light green gbogbo light green yìí wọ́n try àti sọ fún wa pé wáyà ni wáyà kan èyí tó jẹ́ negative ń bí báyìí wáyà kan èyí tó jẹ́ positive ń bí báyìí tẹ́ bá notice separation máa ń wà láàrin wọn so wáyà tá à ń sọ lélẹ̀ bó ṣe so wọ́n pọ̀ ni ó gba báyìí then sketch ẹ̀ látẹnu bíbá yìí òun ló ń bọ̀ bíbá yìí eléyìí náà látẹnu bíbá yìí òun ló ń bọ̀ bíbá yìí níbo nìyẹn ok òun ló wá báyìí tẹ́ bá wò láti bíbá yìí the same wire náà ló cross sí bíbá yìí àwọn kéékèèké àwọn kéékèèké tó so yìí àwọn làwọn òun làwọn kéékèèké lè tẹ̀ ń wé iná àwọn kéékèèké òun làwọn náà fi pọ̀ ń bíbá yìí àwọn ẹsẹ̀ kan supply ẹsẹ̀ kan ground ok àti ṣe component kí má ti máa disturb so gbogbo bíbá yìí tiẹ̀ ó jẹ́ ground òun ni kò fi fara kan òun ni line méjèèjì yìí wọn ò fi fi ara kan ra wọn so in a nutshell nǹkan tá à ń try àti ṣàlàyé ń yóò ju wípé tá a bá ti ń sọ̀rọ̀ CPU ń tiẹ̀ kọ́rẹ́ǹtì tiẹ̀ máa ń high lòun ṣe máa ń lo kọ́ìlì méjì so pl four eight one two mo lè wá òun náà pl four eight one two. democrat pl four eight one four one four òun lélẹ́yìn bíbáyé. pl four eight one four kí ni voltage ẹ̀ wọ́n pè ní vcc underscore core that is voltage tó ń lọ power cpu reason tí wọn kì máa ń kọ specific value sí òun kò ju wípé òun tiẹ̀ kò ní specific voltage tó máa ń ní voltage tiẹ̀ ó máa ń fluctuate based on bí laptop bá ṣe ń ṣiṣẹ́ agbára tó tí laptop bá ṣiṣẹ́ dé stage kan IC tó jẹ́ regulator tiẹ̀ yìí tó ń control iná tó máa jáde sínú ẹ̀ ẹ̀rọ IC yẹn wà ní part of okay other side of the board jẹun wá sí ìgbàyìngbà yẹn ah, ok kò sí ìgbà yẹn náà IC ẹ̀ wà ní other side IC ẹ̀ ó máa ń ní àwọn pin kan tó ń pè ní àwọn bíi pin tó fi ń sense pé báwo ló ṣe ń ṣiṣẹ́ agbára tó àwọn ló máa send information sí CPU pé um, ọ̀gá ok cpu máa fi true pin yẹn communicate pẹ̀lú ẹ̀ pé i need more power o pé ẹni tó ń ṣiṣẹ́ yìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣe so a dẹ̀ ní ìdágbára sí so in that light wọ́n máa increase wọ́n máa increase voltage tó wà ní ẹnu ẹ̀ òun máa jẹ́ kí processor yẹn wá generate more heat torí ó tún ṣiṣẹ́ agbára tó tún pọ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ so tó bá yẹn ṣiṣẹ́ tó ló máa determine voltage máa wà ń báyìí òun ló máa ń fà lórí jẹ́ pé ní bíbá tiẹ̀ wọn kì í kọ wọ́n tún kọ specific voltage tó máa wà ní tó máa wà ní CPU like output CPU wọ́n kí ń kọ voltage kan precisely tó máa wà níbẹ̀ wọ́n àti GFX although fluctuation ti GFX ìyẹn ni ti graphics fluctuation tiẹ̀ ò fi taratara pọ̀ tiẹ̀ pọ̀ wọn náà kò kí ń ní fixed voltage òun ni wọ́n ṣe kí ń kọ́ sí so níbí báyìí ok a ti sọ bí eléyìí ṣe jáde ìdí ń padà sínú diagram wa ní ìsinyìí a ti jọ sọ bí eléyìí ṣe jáde a ti sọ bí eléyìí ṣe jáde àti ibẹ̀ ṣe ń locate ẹ̀ wọ́n fi schematic locate ẹ̀ àti locate voltage tá a máa bá ní ilé ìtàbá ikọ̀ ilẹ̀ àti locate ilé àti locate ilé ó ku ilé nìkan ok ká wá padà sínú ibi tí a ti ń ṣe tẹ́lẹ̀ ok picture là ń lò ok ilé a ti check gbogbo àwọn coil coil ẹyọ kan tó kù òun lélẹ̀ so therefore òun máa wà fún graphics tí n bá wo location tí n bá fẹ́ mọ̀ tó bá yẹ kí mi ò láì dé àbí mi ò mọ̀ tẹ́lẹ̀ kí ni mo lè ṣe location náà lélẹ̀ bí báyìí pl five three o oh one tí n bá wá sínú schematic ẹ̀ màá type pl five three o oh one pl five three o oh one tó kí ni value ẹ̀ tí mo máa bá ń bẹ̀ òun náà mo ti sọ tẹ́lẹ̀ wọn kò kí ń kò kí ń fix nǹkan tó ń tàbí sọ́nsìn yìí ní ìbáyìí ni wípé voltage yìí inú cpu ló wà níbo ló wà ní cpu òun ló lọ ṣiṣẹ́ gfx gfx fúnra rẹ̀ náà core section lòun náà nínú cpu nǹkan tí wọ́n fi combination mẹ́tẹ̀ẹ̀ta sọ nìyẹn gbogbo nǹkan tó ń kọ́ yẹn most cases gbogbo nǹkan tó ń kọ́ gan ló máa ń ní ìtumọ̀ but gbogbo ẹ̀ ló ní àlàyé tó máa tó máa farabalẹ̀ fọ́ tó máa yéèyàn yékéyéké so another thing tí mo ti ṣàlàyé fún yín ní bíbáyìí kí n sáré conclude ele nísìnyí a ti jọ identify gbogbo àwọn coil ká assume pé mi ò mọ which coil is for which one ní bíbáyìí a ti jọ mọ pé ok tí bá tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan bíi báyìí bíi báyìí ni màá check kí n wá padà sí íméèjì tí mò ń lò tẹ́lẹ̀ mo sọ̀rọ̀ wípé nineteen vote wọ orí gbogbo board mo sọ̀rọ̀ wípé nineteen vote wọ orí gbogbo board the question is ní ìsinyìí mo tún wá sọ wípé àwọn kinní yìí wọn lè ṣiṣẹ́ on a high voltage la ṣe nídìí standby yìí láti generate low voltage tá a máa fi power àwọn eléyìí ẹ jọ̀ọ́ kí èèyàn kan kọ̀ ọ̀hún mute mic èèyàn kan tó bẹ̀rẹ̀ class tí class dẹ̀ yìí gbogbo tá à ń ṣàlẹ̀ látàárọ̀ bíbá yìí tí camera um, tí mic ẹ̀ dẹ̀ dá ó lè hàn mute kí n lè rí èèyàn kan bá flow. Alabi Mumini bàbá ṣé bá a bẹ̀rẹ̀ class. actually mo kàn join along ni but àwọn tí ó ti yé. ẹni tí ó bá a bẹ̀rẹ̀ class kókó miss mike n lè kọ mo ní one or two questions tí mo fẹ́ fi carry everybody along in bíbá. alo à ń bá iná mi ìfẹ́ pé ìwọ́n tiẹ̀. Mr. Okin, ṣé mo rẹ́ lómi yàtọ̀ sí Mr. Ọ̀kín ṣé mo rí ẹlòmí yàtọ̀ sí Mr. Ọ̀kín. ìdúró tó wá rí kò yẹn lọ sí. ẹ ah mike yóò dá Mr. Ọ̀kín. ó kù. àwa ń kọ́ àwa ń kọ́. ok ṣe bá jọ bẹ̀rẹ̀ kíláàsì ni. ok ní ìsinyìí bíbá yìí nígbà tí mo ń ṣàlàyé láti bẹ̀rẹ̀ mo sọ wípé àwọn eléyìí nígbà tí mo sọ̀rọ̀ question why when and how mo sọ wípé àwọn tó kù yìí section tó kù yìí wọn ò lè ṣiṣẹ́ on high voltage la ṣe nídìí eléyìí kó jáde ká lè fi power àwọn eléyìí àbí at the same time a tún wá sọ wípé nineteen vote tó bá ti jáde ó lọ sẹ́fúwẹ̀ lórí board ṣèbí àrò nineteen vote rèé tá a rí i pé ó wá ìbàyí ó wá ìbàyí kí ló ṣẹlẹ̀ oh. ó wà convincing àbí kò wà convincing. actually kò wà convincing because uh, eh, ẹ sọ pé nineteen votes ó lọ sí orí board ẹ ti padà yànnàná ẹ̀ pé a ní ẹ̀ ló fi fún iye àwọn components láti fi reduce the voltage yẹn kò sọmọ kí wọ́n farabalẹ̀ ṣe àlàyé ẹ̀ dáadáa ń bíbà ìgbà tí mo zoom out ń bà ni mo rántí pé mo jí. Okay. Hello. Yeah, hello. Yes, sir. To my own view, ọ̀nà tí òun gbà wà confused ni pé though nineteen foot ló wà direct. Mm bọ̀ ó ti padà ó split eléyìí tó lọ sí gbogbo section kọ̀ọ̀kan tá a bá padà accumulate everything ó máa padà ó máa padà arrive sí nineteen forty yẹn. no <laughs> no ẹ kì í ṣàlàyé ẹ báyìí màá fi diagram ṣàlàyé jábàá ti wọn diagram àti iye bẹ́tà màá fi diagram ṣàlàyé bẹ́tà nígbà tí mò ń sọ wípé àwọn ICE wọn ò lè ṣiṣẹ́ on high voltage mo mean wípé mo mean wípé um, nine okay sọ pé àtàwọn sọ pé nineteen wọnú gbogbo section yìí wọn mẹ́rin pé ó wá wọnú ic tó ń regulate yìí basically jẹ́ n fi schematic ṣàlàyé eléyìí máa kàn sí section kan nínú schematic. ok yà yà mo ti rí ibì kan section kan lélẹ́yìn sìn kí ni voltage tó dẹ̀ jáde ní bíbá yìí tí a bá wo bíbá yìí dáadáa tá a bá wo bíbá yìí dáadáa one point five volts òun ló jáde but ní ibí báyìí one point five volt ló jáde but ní ibí báyìí ibi tí nineteen wọ̀ kò ju inú àwọn switch yìí lọ kó tó wá di pé ó generate nineteen jáde ń gbà nineteen yẹn kò ń ṣe kó wá wọnú àwọn IC yẹn fúnra rẹ̀ so back to the picture here where is the picture okay back to the picture here tá bá ní nineteen wọlé ibi tí nineteen yìí wá wọ̀ máa highlight ẹ̀ lọ́yọ̀ kan ó wá wọnú top most fet àwọn switch yẹn ni that is èyí báyìí ni nineteen tó ń bọ̀ yìí nineteen yìí ibi tó wá wọ̀ lélẹ̀ eléyìí náà nineteen yìí ibi tó wá wọ̀ lélẹ̀ òun lẹ fi máa rí capacitor kan ok jẹun correct ẹ ìsàlẹ̀ ló gbà ń báyìí òun lẹ fi máa rí ka pásítọ̀ kan ní tòsí ẹ̀ mi ò ní gbé wọnú ẹ̀ bíṣọ̀ dáwọn nìgbín pé kìjẹ́ fi méjì ilẹ̀ top mosfet tí òkè yìí ló wà wọ̀kún ṣe ní ic yẹn so tí ic yẹn bá ti gbéṣẹ́ with the help of 19 tó ti wà ń bíbà yìí lọ́kọ̀ máa extract iye tó fẹ́ lò for basic understanding wọn kàn máa extract iye tó fẹ́ kó bóyá tèyí la fẹ́ kó jáde nineteen máa ti wà lókè ilẹ̀ tó ti ń dúró so tí ice bá máa fi gbéṣẹ́ dọ̀dọ̀ wọn tèyí lọ máa gbà jáde látara nineteen tó bá dẹ̀ máa fi jáde a máa lọ máa bá tèyí yẹn tèyí yẹn ló wá fara kín bíbà yìí tí n bá padà sínú diagram bíbà yìí òun ló ṣẹlẹ̀ bíbà yìí ní bíbà yìí ó oh, ṣé mo mú lọ yìí ok màá wà. 1.5 point five section ni one point five section ok ẹ̀yàn kó òun lélẹ̀ ok òun lélẹ̀ yìí òun lélẹ̀ yìí ibi báyìí ibi tí nineteen yẹn wá wọ̀ lélẹ̀ yìí kó tó bá di pé one point five volt jáde tẹ bá dẹ̀ wá wò pé wọ́n component méjì yìí tá à ń sọ yìí component méjì yìí méjì yìí méjì òun náà ni òun náà ni méjì tẹ̀wé ìkíní rẹ̀ ìkejì rẹ̀ so nǹkan tó fi kọ one point five volt underscore power underscore src ara àwọn orúkọ tó máa ń pe iná tó bá ti wọrí board bíi clr a máa ń sọ fún pé bíi clr ló ti pàdé a máa ń pe orúkọ ẹ̀ ní vin a máa ń pè ní b plus a máa ń pè ní b plus plus a máa ń pè ní power src a máa ń pè ní um, ehm, src oríṣiríṣi orúkọ so orúkọ ẹ̀ gangan leléyìí one point five tó kọ sẹ́yìn ẹ̀ yìí wọ́n jẹ́ kó yé wa pé nineteen votes tó wá síbí báyìí tó wá fi tan one ìtumọ̀ ẹ̀ that is 19 náà lè máa bá ń bẹ̀ bó kàn sọ fún wa pé nineteen vote tó wà ń bíbà yìí o like 19 vote tó wà lórí bíbà yìí o òun ló fi ṣiṣẹ́ tó fi tan one point five jáde ṣé àárín ẹ̀ mi ìwò time látara ti kọjá time a máa round of class yìí báyìí. ó ń dùn ní ó ń dùn náà. oye oye. okay everybody náà lè so at this point bẹ́ẹ̀ bíi pé mo ti ṣàlàyé bí iná ṣe wọ orí motherboard there is still more to learn about it but at least basically mo believe pé understand bó ṣe ń lọ táwa ṣe ń bá mara máa mú díẹ̀díẹ̀ látòrí slow tó bá yá a máa máa yí tempo yẹn sókè díẹ̀díẹ̀ àlàyé yẹn máa máa We are more more detailed on one particular section eléyìí ti a kan summarize àwọn section yẹn nísìnyí but final final output wọn là ń sọ yìí àìtí sọ process wo ló máa gbà ọyọ kọ̀ọ̀kan fúnra rẹ̀ báwo ló ṣe máa gbà báwo ló ṣe máa generate so lóríṣiríṣi eléyìí irú section nìkan sì is over is over four hours class to three hours class tí wọn bá fẹ́ understand it in different dimensions of man but à ń kàn àkọ́rá àmbá mi máa pútẹ afọwọ́ à ń sọ bíi sọ́ńwì lóríṣiríṣi tá à ń tọ́ ṣe ṣóyé. so nísìn ká lè class wa kí ni àwọn nǹkan tí yóò yé nínú eléyìí tá a ti ṣàlàyé lénìí so far. Yeah, be participant in the judging in the event, don't have to àbẹ̀rẹ̀ question. màáyì tí ní next topic tá a máa ṣe lọ́la. kí ni àwọn nǹkan tí ò ok Mr. Okin any question ride on mo ń gbọ́. ah amabi ti máìkì Ah. dáa. máìkì yóò dáa. sorry sorry. ok kẹlòmí ìwọlé mi ò máìkì òkín ò dá ẹni tó bá ní question kò sì gbìyànjú ló bá rẹ̀ sí question kí n lè end class. Um, ṣé mo lè béèrè question bá. ah you are good to go. pẹ̀lú bí voltage ṣe wọlé sórí board. Mm-hmm àti bí iná bátìrì ṣe wọlé sórí pod. Um, kí ni àwọn eh, circumstances tó máa ń arise tí a bá ní yù pé sísítẹ́ẹ̀mù yìí ó tàn lórí bátìrì bẹ̀tà bá kí chájà bọ̀ kò tọ̀. okay based on your question mi ni waste much time torí time okay. go based on your question tabawo dáadáa gẹ́gẹ́ bá ṣe sọ a ní iná bátìrì àti àdáptà máa ń pàdé ní ibì kan ṣẹ́rí gbogbo àwọn láìnì yìí jẹun ló kọ́lọ́ yẹ́lò gbogbo àwọn láìnì yìí ibì kan náà lọ belong sí wọ́n dẹ̀ ní stopper gbogbo àwọn láìnì tí mo fẹ́ highlight jáde ah, this okay gbogbo àwọn láìnì yìí ti bátìrì ti kí ló ń kó kẹ̀lélẹ̀ ti àdáptà rèé ti bátìrì ló ń bọ̀ báyìí ṣe wá rí àwọn ibì kan wà níbi báyìí sìn yìí lórí motherboard yìí firstly láti point yìí dé point yìí a lè pè ní point A jẹ́ n ilé kí n lè ríran orílẹ̀ dáadáa ok láti point yìí náà dé point yìí a lè pè ní point b láti point yìí dé point yìí a lè pè ní point c tí problem bá wà láàrin point a to point b laptop yẹn ò ní tàn pẹ̀lú charger torí charger ló ń control láàrin ibi báyìí sí ibi báyìí tí problem bá wà láàrin point this particular point point b to this um, line adapter point E to this meeting point laptop yẹn ò ní tàn because issue ti wà ní section yìí tí problem ba wà ní àárín bíbá yìí sí last part tó jẹ́ c part yìí ati adapter o àti battery o bọ́ọ̀dì yẹn ò ní tàn torí láti bíbá yìí sí bíbá yìí ẹsẹ̀ kan náà footpath kan náà méjì jọ ń tọ̀ lọ bọ̀ ibi báyìí wọ́n ń ṣiṣẹ́ individually kò jẹ́ báwọn yẹn ṣe jẹ́. thank you. ó máa gbá wa jáde nísìnyí you have less than a minute. ẹni máìkì mi ti clear báyẹn. ẹ̀rọ máìkì ti clear bọ̀. Eh, ó ti ah, bẹ́tà. question ìlànà jẹ́ ká lè dáhùn kó tó gbá wa jáde ẹjọ́ lórí àwọn pẹ́ẹ́lì táwọn yẹ̀wò yẹn ẹsẹ̀ méjì ni ó wà ń bẹ̀ ṣé voltage tara bá pọ̀ náà làwọn bá ní àkóso. lórí àwọn. kọ́ìlì. ok question tó ń ṣe àti béèrè ojú wípé ẹsẹ̀ méjì tó wà ń bí báyìí ṣé the same voltage tá a máa bá ń bí báyìí la máa bá ń bí báyìí bá question yìí bọ̀ ní much time question yìí dẹ́ very very interesting torí wà very very convincing táwọn engineer bá ń ṣiṣẹ́ ẹ jẹ́ ká lọ́ọ̀gì padà ká yan bẹ́ẹ̀ láyé àbí ká. Ah. máa kọ́ dáhùn question ọ̀kínní kan tí bá ti lọ́ọ̀gì máa kọ́ dáhùn question ọ̀kínní kan. ooo. Oh.